so ilé wa lélẹ̀ and mo dẹ̀ fẹ́ kó respect ògùn mi tàbá ti wọlé ìsìn and i'm sure you will like it. okay so sure sir. ah why not. ah okay no problem. my baby you are not bad now you are beautiful. ele ta ko mẹ ma fẹ́ lu ọpa eré ló pè. ele náà tíyàwó rẹ gbọ́dọ̀ fún ọ tó ah. lè jẹun lé ìwọ gán ayọ ọmọ kankan. mọ wòran eré ló pè. àní wọn náà tíyàwó rẹ lè jẹun tó lè jẹun tíyàwó rẹ bá wọn. ẹ nà wọ o ti rí àkọ́kọ́ ẹ̀kejì ẹ̀kẹta. mẹ́ta la mọ̀ sí jẹ́ báyìí. Ah, ìwọ náà kò sí wàhálà. e ń sún lójú ẹbí gàrí ni. kò sí wàhálà láyà gbàtà tó fẹ́ kéré. oore màá fẹ́ lu ọ̀pá ní ìsìn. kò sí wàhálà kò sí wàhálà. dákun kí adójú mọ́ gbàgbọ́ mo gbé omi kan síbẹ̀. ọ sálọ onú bẹ sálọ onú bẹ sálọ. àní mo gbé omi kan síbẹ̀ mo fẹ́ lọ gbé omi nìjà bóde tí mo ti ba ń jẹun. ṣé kí ló ṣé kí ló àti tani sọ fẹ́ mo sọ lọ. sọ ma yóò ti gbà lẹ. bóde mo ti gbà. ọmọ yóò ti gbà lẹ bóde mo ti gbà. mẹ́ta ti wà nílẹ̀ fún ọ. ọba yóò tọ́ jẹ́lá mi ibẹ̀ nọ wàlá mi. mo jẹ́ lọ gbé omi tí mo fẹ́ gbé. ọ̀dà dódì ọ̀ ọ̀dà dódì ọ̀. kúnlá rẹ̀ mọ́ ní tó lómi omi ìṣúwàrà. ìyá ṣe kókó nínú ayé ẹni. yóò sì kí ẹ ṣe lé. fi ọwọ́ filẹ̀ filẹ̀. Ah, wà á jẹ́ gbé wájà rẹ. mo ń ta ìlọ́wọ́ ní àkúrẹ́. bọ̀dá wa rí bọ̀dá wa rí. Ah, ah. ààrẹ mu bóò ó jẹ́ ti báyìí sí i. ṣé ìpẹ́ tó máa gbowó lọ́tọ̀ yìí tọ́jọ́ àwọn olóyè bá ti wálé owó ni owó ni ọ̀rọ̀ wọn. yóò bá lélẹ̀ yàgbé. àwọn yíbò ni. yíbò bò ó ìwọ ọmọ Yorùbá tó fẹ́ fẹ́ ọmọ yíbò bó o lè lè fẹ́ mọ ìṣe wa sí. ẹgbẹ́ yẹn ní gbogbo wa náà. yín sọ bẹ́ẹ̀ ṣe yàn ọmọ ọmọ yíbò àfẹ́mi lé tí wàá ló ṣẹlẹ̀ pẹ̀lú ọmọ yìí. èmi ò gbà fara wa yìí nílẹ̀ ìdí kí ló ṣe báyìí náà. àlejò faramọ́ sẹ́ ẹ̀ ọmọ yìí wà lẹ́yìn ilé yóò ń gbẹ́lẹ̀ ọ̀fẹ́ ẹni gbogbo ilé ìṣe tó tọ́ fẹ́ wá mú bèé kí ni. ẹgbẹ́ sàn kí mo ṣe mú Fọlákẹ́ nìyẹn náà tẹ̀. yìí wá rẹ̀ ẹ mi ì lè délé padà. ṣé n tọ́ fẹ́ sọ pé ìgbà fẹ́ kọ̀ sí ilé láì. náà kò kí ṣe ti kọ́ gangan ní báyìí. mo ti kọ́ gangan ní báyìí. mo ti kọ́ báyìí. tí bá ti yorùbá ti ń fi awúsá. kò sí nǹkan tó ẹni sẹ́ alẹ́ mi mo wá ń sọ fún pé àfitẹ́bi ẹ̀mí ọ̀gbà sípò dáa ìyẹnu kọ́lẹ́mì rẹ̀ olóyún olóhùn ti kọ́ nílé náà kọ́lọ́mọ́ bọ́ọ̀mù sí bíyẹn bákan mi ti ń mi sọ̀rọ̀. olùjọ àfihà ló ti fọ ọgbọ́n ọmọdé lòun ló yẹ kó fọgbọ́n àgbà sí i tó ti yọ bẹ́ẹ̀ á padà yanjú